إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته ترى ومعارج القبول بشرح سامي الوصول للإمام الشيخ حافظ ابن أحمد الحكمي رحمه الله تعالى نبتي أدي نبتي رواي أوناني أستعوني في الموات في صلايه ntí olúwa wa allah tó torí ẹ̀dá wa sáyé òun náà ní ẹsẹ̀ orin méjì tí wọn mú wá tí wọn wá tún ṣe àlàyé ẹ̀ àwọn náà ni wọ́n gbìyànjú náà hun ẹsẹ̀ orin yìí tí wọ́n fọ sí wẹ́wẹ́ ìhun ẹsẹ̀ orin lọ́dọ̀ àwọn onímọ̀. ó nípò ó láàyè pàápàá jùlọ tó bá ti jẹ́ èyí tí èèyàn fi kó ìmọ̀ jọ ìmọ̀ ẹ̀sìn ìpèpè àti èyí tí èèyàn fi ṣàlàyé àwọn àpilẹ̀ kan nínú ìmọ̀ olùmọ̀wáyé níbi ẹsẹ̀ orin tí wọ́n mú wáyé méjèèjì tó ti síwájú òun náà ní gbólóhùn ilam bi anna Allaha jalla wa ala lam yatrukil khalqa suda wa hamala bal khalaqal khalqa liya'budu wa bil ilahiyyati yufridu ẹ̀ṣẹ̀ òun méjèèjì òun náà ni olùmọ̀ wa ń sàlàyé. níbi tá dé òun náà ni bal khalaqa al-khalqa liya'budu gbàtàn ṣàlàyé pé ẹ lọ mọ̀ pé ọba Allah ọba tó ga kò dá ẹ̀dá wá sáyé kó sì pa wọ́n ti pé nkálukú ṣe ní tí ó ṣe kókó bẹ́ẹ̀ ẹ ṣe lásán tí ò ní túmọ̀ bá ṣe nkálukú kọ́ tẹ́tí ẹ̀ rárá bal liya'budu bí kò ṣe pé olúwa dá ẹ̀dá sáyé ká lè wá gbé ìjọsìn fún ni o wàbí ìlàhí àti yúfòrìdò ká sì wá dá ọlọ́run ọba mà ní ọ̀kan ṣoṣo ká sì mú ní àáṣó níbi ìjọsìn wọn níbi nítorí kí wọ́n mọ̀ nípa Allah àti tó níṣe pẹ̀lú orúkọ àti àwọn ìròyìn olúwa láàrin yìí ibi tí adé gangan òun wà níbi tó lùmọ̀ tí ń sàlàyé liya'budu bal khalaqal khalqa liya'budu bí kò ṣe pé olúwa ọ̀dá ẹ̀dá nítorí kán lè ṣe kán lè gbé ìjọsìn fún ni wọ́n ti wá mú àyà wá ẹ̀rí àyà al-Qur'an wọ́n fi tó wá kan ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ tó wá pèlè òdodo òun náà ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni ìdáhùn ènìyàn àtàlìjànú lásán àfi torí ká lè gbé ìjọsìn fún èmi ọlọ́run tó àlìjànú àti mọ àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ ìran kan ni wọ́n nínú àgbáyé kan ni wọ́n nínú àgbáyé tọ́lọ́wọ́n ọba dá alẹ́mú mínìlá àwàlì ẹ̀rí ọ̀kan ni wọ́n àwọn náà ń bẹ pẹ̀lú sẹ̀mí wọn pẹ̀lú ìdẹ́dà wọn pẹ̀lú jíjẹ wọn pẹ̀lú mímu wọn pẹ̀lú bíbẹ wọn pẹ̀lú sísẹ̀mí wọn pẹ̀lú ìṣesí wọn àwọn àjànú orílẹ̀ yìí náà sì ni orílẹ̀ kan náà lájọ wa ṣùgbọ́n nínú hikima olúwa kò járí wọn ṣùgbọ́n àwọn àwọn rí wa àwọn àlùjànnú wọ̀nyí wọ́n ní bí wọ́n ṣe é ṣe àrà tí wọ́n ń dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo bó ti wá èwo ló kan àwa nínú àlùjànnú yìí ọ̀rọ̀ ti wáyé dáadáa nípa tó ní ṣe ìjọ mi ni ẹ tẹ láṣepọ̀ ìjọ tiẹ̀ ní bùkátà pé òun tiẹ̀ fẹ́ mọ àlùjànnú kan náà ìmọ̀ kóun tiẹ̀ dá méjì mọ̀ ìjọ kàn ọ́ èèyàn báyìí dérú ẹ̀ ọwọ́ àtòtò fìrànù ọlọ́mọ yóò kà àgbákò torí àlìjànú ọlọ́run ọ̀ràn yẹn pé ó yá máa wá wọn káàkiri wọn náà gbìyànjú ń gbóná tẹ̀ wá wà gan nkankan àmọ́ gbogbo tó wá ní ṣe tó ènìyàn ọmọ nípa wọn jíjẹ wọn ààyè wọn kódà wọn tí fi kan ọmọ ènìyàn kò wá sí ẹyọ kan báyìí tó ń ṣẹlá muhammadu ṣàlàyé alayhi salatu wa salam ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ kókó láàrin yìí òun náà ni pé ìran méjèèjì atọ́mọ ènìyàn àtàlìjànú asaqalay ìran méjèèjì ma'sharal jinni wal ins rọmọnìyà ma'sharal jinni wal ins in istata'tum an tanfudhu. من أقطار السماوات والأرض فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان تكذبان أي مجيجي يعني الجنوات يومينيا يقول تقوي نرى من أن يعلم وبعين فبأي آلاء ربكما أي مجيجي Atalijanu àtọmọ ènìyàn tó fi dájú pé ìran méjèèjì wọn jábọ̀ wọn jábọ̀ wọn sì wọn ṣèṣirò iṣẹ́ wọn àwọn náà sì ní ìpín méjì ẹni rí ẹni bí mùmíní kèfèrí ọ̀tá Ọlọ́run ayọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ gbàtọrọ wa ní òun ọdá yín àtàlìjànù àtọmọ àfikẹ́ lè wá gbé ìjọsìn fóun àṣàlàyé àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn ẹ̀dá ọlọ́run tí ń bẹ lórílẹ̀ ẹranko ń kọ́ àwọn ẹyẹ ń kọ́ àwọn ìrà ń kọ́ jáwọn ṣèṣì o ó tẹ̀ yẹ pé bíbẹ wọn ọlọ́run níwà ní ṣe in illa yusabbihu bihamdi kò sí nǹkan kan tí ń bẹ lórílẹ̀ ń sàfọ̀mọ́ fọlọ́ walakin la náà tẹ̀sílẹ̀ ìhàwọ̀ ẹ̀yin lè gbọ́ yé bá ṣe ń sàfọ̀mọ́ ọlọ́run ẹ̀yin lè gbọ́ ẹ̀ lè gbọ́ yé àtàdìẹ àti ẹranko àti kìnnì kò sí nǹkan ọ̀hún àti tí ń mí àti tí ò mí gbogbo wọn náà ń sàfọ̀mọ́ ọlọ́run ṣùgbọ́n tó kàn wá ni pé àwọn òun yóò jábọ̀ tọ́ pàtàlọ́wọ́ wá ní ìlàlẹ̀ àbòdò àyàfi kẹ́ ẹ máa gbé ìjọsìn fún mi torí tí mo fi dá inú o láàrin yìí ọ̀rọ̀ àwọn onímọ̀ nú àwọn ẹni rí tán ti lọ àwọn mufasirin tí wọ́n ń sàlàyé pé ìtumọ̀ ilẹ̀ abudu òun ni pé kẹ̀lé wa mú mi lọ́kàn ṣoṣo ìdí mo torí ẹ̀ dá inú sọ ẹni tó bá wá dá yìí ti ń ṣe nǹkan míì òun ní ní rántí ẹ lọ́tọ̀ àwọn ará olùmọ̀kan táwọn náà ní ìtumọ̀ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun tolúwa ní ìdá ènìyàn àtàlìjànú lásán àbí kan gbéjọ ọ̀sẹ̀ fún mi wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé mínà sọ́àdà nínú àwọn ẹni rí ni o ẹ̀rí àwọn ní àwọn torí pé àwọn tí nǹkan yìí ó ṣẹlẹ̀ sí làwọn ẹni rí àwọn tí wọ́n gbé ẹ̀sìn dúró lórílẹ̀ kìí sàwọn ẹni bí àwọn yan pé èyí tó súnmọ́ nínú túmọ̀ àyà yìí òun náà ni àwọn ẹni rí nínú àlìjànú àwọn ẹni rí nínú ọmọ ènìyàn àwọn ni mo dá kán lè gbéjọsìn fún mi àwọn olùmọ̀kan àwọn lọ bí ìtumọ̀ yìí ṣùgbọ́n ìtumọ̀ yìí kò wọlé kó tẹ̀sùn wọn bí kò ṣe pé atẹ́ni rí atẹ́ni bí gbogbo wọn pátá lọ́wọ́n ọba dá kán lè ṣèjọsìn torí pé dídá ilé yìí dídá yìí tólúwárí fàásì kò ní nǹkan kan ṣe pẹ̀lú kọ́lọ́hún ọba kó fẹ́ nǹkan kí nǹkan ẹ̀ sì máa rí bẹ́ẹ̀ ẹ̀rí àlàyé ọ̀rọ̀ yìí òun náà ni a sọ ní bóyá bí ìjà ẹjọ́ sẹ́yìn pé mo torí ẹ̀ dá mo pa yín láṣẹ ma máa ṣe nǹkan báyìí àṣẹ ojú méjì ni máa ń gbà wá àbí kí èròǹgbà èròǹgbà olúwa nǹkan tí mo fẹ́ nì ìkan bẹ tán pè ní iradatullahi alkauniya alqadariya èyí tó ṣe pé bọ́lọ̀hún ṣe fẹ́ káyé orí nìyẹn bá ti tó bá ti jẹ́ pé léyìí irú èròǹgbà báyìí ni ẹ̀dá lọ́pṣàn kò sírú ẹ̀dá èèyàn ní àlìjánu ní ẹranko ní tọrọ ní bá a ṣe mọ̀lẹ́ ayé ni bá a ṣe fẹ́ rèé èyí wọn wá ní nǹkan kan ṣe pẹ̀lú pé sọlọ́n yọ́nú sí nǹkan yẹn sọlọ́n fẹ́ràn nǹkan yẹn èyí wọn ọ yàtọ̀ ọlọ́run sáàsì ní bí ó ṣe rí nì torí pé ọlọ́run ọba dẹ́ni re ọdẹ́ni bí ẹni bí ti ń sẹ̀mí lórílẹ̀ ọlọ́run ló dà àwọn sẹ́ bí ẹ̀dá ọlọ́run ọba ni gbogbo àtàwọn tá à ń ṣe ẹ̀dá la jẹ́ fọlọ́run tọba wa rí bẹ́ẹ̀ gbogbo nǹkan yìí ṣe ń ṣẹlẹ̀ èròǹgbà ọlọ́run òun ló ní í ṣe pẹ̀lú bọ́lọ̀ ṣe bó ṣe dá bó ṣe pè bùbù bó ṣe perfect bó ṣe ní bí nǹkan yìí ṣe máa bẹ ìfẹ́ kan lélẹ́yìí tó ní í ṣe pẹ̀lú ìsàfitì rẹ̀ sọ́ba Allah ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ṣáráán nítorí wọn fẹ́ ká ṣe lófin eléyìí ló wá ní í ṣe pẹ̀lú ìfẹ́ràn pé hàn mo fẹ́ràn tẹ̀ ṣe báyìí òun ló wá ní ṣe pẹ̀lú ìyọnu ọlọ́run bá yọnu sí nǹkan náà nǹkan mi ò máa ṣẹlẹ̀ lórílẹ̀ ọlọ́run bá kórìíra ẹ̀ olúwa bínú sí ṣùgbọ́n ta ló dá Allah bí àárín yìí ibẹ̀ lọ́mọ ènìyàn ó ti wá jùpajù sẹ́lẹ̀ pé kí wàá ní reason tọ́lọ́ níbi tọ́mọ ènìyàn ti máa ń fẹsẹ̀ kọ́ rè ibi tí ti ń jáàmù ni

àwọn èèyàn máa sọ wọn a máa wí kọ́dà lómi à ní oníṣẹ́ ẹbí ṣé ìwọ ní ìṣe ẹbí fún un ebi wíkèfé rí ọlọ́run fi ilẹ̀ áà ìyẹn fi kèfé rí ilẹ̀ ìyẹn fẹ́ni bí ilẹ̀ ìwọ ṣètì ẹ̀ ọ̀kan ní sàṣejù ìtọ́lọ́run ọ̀bẹ máa ṣe bẹ́ẹ̀ látàlẹ́ yín bí mo sọ ìpè ṣùgbọ́n tó kàn ó yẹn ìpèpè òdodo ìṣàlàyé òdodo àwọn kan bẹ bẹ́ẹ̀ lábala yìí wọ́n tẹ̀tẹ̀ bẹ́sẹ̀ so ntí ó sún wa dáàyè yìí òun náà ní gbólóhùn illa liya'budun táwọn olùmọ̀ ní àwọn olùmọ̀ kan ní ẹ̀rí gẹ́gẹ́ bí al-Kalbi as-Suddi Ibn Jurayj wa Mujahid àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ wá àti Rabi' ibn Anas àtàwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n ètò lékè òun ni ọ̀rọ̀ tí àwọn apá kan nínú àwọn sálàfù sọ gẹ́gẹ́ bí aliyu ibn abi talib ibn abbas radiyallahu ta'ala ani sahabati ajma'in wípé gbogbo ẹ̀dá lọ́lọ́run ọba dá torí ìjọsìn ṣùgbọ́n lómi kan ṣe ìtumọ̀ àyà yìí nù àtàlìjànú àtẹ́mú ènìyàn àtẹnirí àtẹnibí ìtọ́nà ni a wá ṣe láyé náà ní káwa mú òun lọ́kàn ṣoṣo ká sì wá gbéjọsìn fún un. الموانئ قلون وقال الكلب والضحاك وسفيان هذا خاص لأهل طاعته من الفريقين يدل عليه قراءة ابن عباس وما خلقت الجن والإنس من المؤمنين إلا ليعبدون ثم قال في آية أخرى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس الأعراف وقال بعضهم وما خلقت السعداء من الجن والإنس إلا لعبادتي والأشقياء منهم إلا لمعصيتي وهذا معنى قول معنى قول زيد بن أسلم قال هم على ما جبلوا عليه من الشقاوة والسعادة وقيل معناه إلا ليخضعوا إلي ويتذللوا láàrin yìí bóyá ìbá iná yẹn olùmọ́sá kó àwọn ọ̀rọ̀ apá kan onímọ̀ wá wípé ìtumọ̀ ilálẹ́ abudu òun náà ni àwọn tó jẹ́ ní ire nínú ọmọ ènìyàn àwọn ni wọ́n tẹ̀lé tọ́lọ́hún àwọn ni wọ́n ṣiṣẹ́ rí àwọn ni wọ́n wọ́n pàfẹ́tì ìtọ́lọ́wọ́n ọba torí ẹ̀dá wọn yìí ṣùgbọ́n àwọn ẹni bí àwọn ẹni bí iṣẹ́ bí náà ni wọ́n gbèsè wọ́n á fi ẹ̀rí kan dé nínú Suratul A'raf tolúwa ní wa laqad zara'na li jahannam pàápàá àti dá fún jahannama náà ẹ̀rí àdá zara'a bima'na khalaqa ẹ̀rí al-bari'u al-musawwiru al-khaliq mẹ́tẹ̀ẹ̀ta yìí ó súnmọ́ra wọn olùwà ní wọ́n lọ́kọ́dé làárọ̀ náà lè jẹ́ hannam àwọn ọlọ́wọ́n ọba àti jáànámà náà ó láwọn èèyàn tiẹ̀ tó ṣe pé àwọn ẹni jáànámà lélẹ́yìí ọlọ́mọṣà sọ wá bẹ́ẹ̀ اللهم نسألك الجنة ونعوذ بك من النار olùwà ní wọ́n lọ́kọ́dé làárọ̀ náà lè jẹ́ hannam pàápàá ti dá àwọn ẹ̀dá kan náà bẹ ọmọ jáànámà ni wọn kẹfì rán ọ̀pọ̀ ọ̀pọ̀ èèyàn ni o nínú al-jinni wal-ins bẹ rẹ̀gẹ̀dẹ̀ nínú àlìjánu wọ́n bẹ rẹ̀gẹ̀dẹ̀ nínú ọmọ ènìyàn wọ́n láyà yìí ọlọ́run dá àwọn èèyàn kan fúnná jahannama àtàwọn àlìjánu kan òwúrò tún ní adáwọn àdánmìírin àtàlìjánu àfikán lè sẹ́wọ̀n àwọn rí i pé áyà yìí ìbádà tó wà bíi ti sóràtò Zariyati yẹn ajẹ́páwọn ẹni rè ló lè yí wọn ajẹ́páwọn eléyìí ọlọ́run ọba dá wọn fẹ́ ní ibi gbogbo àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ kan sọ yìí èyí tó súnmọ́ òun náà ni èyí tí akọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé atẹ́nirí atẹ́nibí olùwà dá wọn torí ẹ̀sìn òdodo ni ṣùgbọ́n kálukú dá yé tán ní ṣe ń tó wù torí kọ́ mi ènìyàn ní ẹ̀sà ó ní choice liman sha'a minkum an yastaqim fẹni tó bá ṣe tán tó fẹ́ ṣe déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ láàrin yìí èyí tó kàn tí olùmọ̀wá fẹ́ sàlàyé ọ̀nà ọ̀dà kí làwọn ń pè ní ìjọsìn gan tó má bí mùsùlùmí pé kí ni ìjọsìn tọ́nà torí ẹ̀dá wa gan ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ níta ògìn ẹ̀rí ká kírun ká gbàwẹ̀ ká yọ zàká ká lọ ájì ká lọ ọ̀dà ṣé àwọn tó jẹ́ èyí tó hàn jù nínú bàdà náà ni jẹ́ kí ni tí wọ́n bá béèrè pé kí ni definition ìbádà gan tuluwa ló wà torí ẹ̀ dá wa òun lòlùmọ́ wa tó fẹ́ yà sí yìí o àti ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó fi jẹ́ pé tí ẹ̀ bá ti máa àkóyawó ní tó ń jẹ́ sìn kọ́dà ó ṣeé ṣe gbogbo gbèsè ayé ẹ̀ yóò sì máa fi jọ́sìn fọlọ́ ìjọsìn ọ̀tà ojú ọ̀fẹ́jú ju níta ṣe ní mọ́sálásí nìkan lọ ọ̀fẹ́jú ju kí Ramadan ó dé kagbà lọ ọ̀fẹ́jú ju zaka lọ ọ̀fẹ́jú àwọn ìpìlẹ̀ rẹ̀ o àwọn òpómúlé rẹ̀ o ṣùgbọ́n tá a bá wo àwọn ìbádà wọ̀nyí mélòó ló kó nínú ìgbésí ayé mùsùlùmí ọba ti kí sẹ́yìn wọn kìíní kan òpin ẹ̀ káléèyàn ó kí wákàtí márùn-ún ọ̀dà ká yọ wákàtí mẹ́rin márùn-ún títí ẹ̀gbẹ́ kò tó bẹ́ẹ̀ ọ̀dà yín fi àṣùbà wákàtí kan ní fi àyílà wákàtí kan ápírì wákàtí kan mọ́gíríbì wákàtí kan wákàtí kan wákàtí márùn-ún nínú how many hours nínú twenty four ó nineteen bó nineteen yòókù wá ó sì ní ilé àlè yá àbòdò bó ni wọ́n ń jẹ́ tí ní ṣèṣirò báyìí bó nineteen hours èyí lóòótọ́ àbá yanjú ẹ̀ mbó nineteen hours ń wà tí olóhùn fi ń kí wákàtí kọ̀ọ̀kan yàtọ̀ sí yẹn kí wọ́n ní àwọn ìjọsìn ẹ Ramadan ya'ti marra fi sana ẹ̀ka náà ní lọ́dún zaka ńkọ́ ẹ̀ńtọ́ba ní ni kì í ṣe dandan tó bá ní tí owó rẹ̀ wọ zaka ni hajj ńkọ́ ẹ̀ńtọ́ba ní kápá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ ẹ̀sìn wo náà wá ní èèyàn ń sìn náà ló fi máa máa máa nà lè ìbàdà wọ́n máa hàkè ìkọ́tù ha kí ni pàápàá ìjọsìn gan-an tí yẹn fi mọ̀ pé àà àṣé ìjọsìn ó kó iṣẹ́ ọkàn sínú kí lọ́mọ ènìyàn dé sọ́kàn ro tí ọ̀rọ̀ tá à ń sọ tí ń lọ tí ń gbogbo ojoojúmọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ìjọsìn gbogbo ṣèṣì wa ìjọsìn kún dáhùn wa mọ pàápàá jọsìn yìí pẹ̀lú ọ̀nà Allah subhana ibẹ̀ lolùmọ́ wa fẹ́ yà sí kí náà ń pè ní jọsìn gan-an torí wa lóhùn torí ẹ̀dá wa bíbá ìlà dòló ni wallahu ta'ala a'la wa a'lam allahumma masalli wa sallim wa barik ala nabiyyina muhammad wa ali wa sahbihi ajma'in اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اجعلنا من عبادك الصالحين واجعلنا من عبادك المخلصين واجعلنا من عبادك الموحدين اللهم إنا نسألك التوحيد والسنة اللهم إنا نسألك العفو والمعافاة في الدنيا والآخرة اللهم ثبتنا على الحق اللهم ثبتنا على الحق وأرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا الشنابع ولا تجعله ملتبسا علينا فنضل ونخزى اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم جنبنا الفتن ما ظهر منها وما بطن اللهم يا ولي التوحيد والسنة مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها يا رب العالمين اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين أبدولوا أصبع كوبا وقوا لنجعنا مبدلوا إلادا بو فترة وجو تتم بري ولا ما فيني ولا راو ولا ما فيني ولا راو ما فيني لولارا ما فيني أدوبو لارا وبنتي الله ما استقال بس بارك بركة اللهم بارك لنا في مطرنا يا رب العالمين فهذا فضل عظيم بشري òjòba sú inú àwọn èèyàn àdùn àwọn aróko àwọn àti gbogbo àtàgbẹ̀ àti gbogbo ẹ̀ lóòótọ́ ẹlòmíì ó lè ní à òjòba ti rọ̀ báyìí omi ọ̀yà lé òun ni kò sí bó ṣe lè jẹ́ ẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sùn àtẹ̀gùn bó ṣe jẹ́ kẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ọlọ́run ti fi ṣe ìyà fáwọn ọjọ́ kan ẹ̀rí kọ́dà níjọ́ tó jẹ́ oṣùnjọ́ náà àwọn náà sọ pé hádà mọ̀mpẹ́rùnà òjò di ẹ̀dàmì ànánú ọlọ́run ní balùwẹ̀ wa máa ṣáájàl tún bí ìyà tẹ́ béèrè wọn mọ̀ pé yà ni rihum fiha adhabun alim tudammiru kulla shay'in bi amri rabbiha òjò atẹ́gùn